الحمد لله الحمد لله الواحد الأحد خالق السماوات والأرض والخلائق كلهم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله nínú على يد سنة النبي صلى الله عليه وسلم sallam tó بي لايتي سري wa وناني حديث كانت ولاتي ودو قتادة ابن النعمان رضي الله عنه ولا نبي محمد صلى الله عليه وآله وسلم وني إذا أحب الله عبدا حماء الدنيا حماء الدنيا كما يظل أحدكم يحمي سقيمه الماء رواه الإمام الترمذي بسند حسن أو بسند صحيح قال النبي صلى الله عليه وآله وسلم oni tí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá bá nífẹ̀ẹ́ sí ọ̀kan nínú àwọn ẹrú rẹ̀ ọlọ́wọ́n a máa gbé ilé ayé jìnnà sí i gẹ́gẹ́ bí ọ̀kan nínú wa bá ti ṣe máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti rí i pé aláàárẹ̀ wa agbómi jìnnà sí i ní ìgbà tá a bá máa pé omi léṣe léṣe kódà kó sì pọ́n kómi ó sì máa wù mu wọ́n ti sọ fún wa ẹni tí ń bá ní tọ́jú rẹ̀ ẹni tí ń tọ́jú rẹ̀ tó jẹ́ ẹ dókítà tí ń fún lábẹ́rẹ́ wọ́n ní ẹ má jẹ́ kó mu mi nítorí pé tó bá mi kò ní jẹ́ kó oògùn tá à ń fún un ṣiṣẹ́ omi sì i pé gbogbo tó bá jẹ mọ́ mi á ní wọ́n gbé jìnnà sí á máa báwọn èèyàn tí máa ń lọ mi dọ́dọ̀ wọn nítorí pé wọ́n mu mi bẹ́ẹ̀ náà ẹlẹ́dàá wa tó bá nífẹ̀ẹ́ sí ọ̀kan nínú àwọn ẹrú ẹ̀ yóò gbé nǹkan ayé gbogbo ẹrù ilé ayé ohun ìgbádùn ilé ayé ìdẹ̀ra ilé ayé ò ní jẹ́ni tó ṣe wípé ọ̀nàwọ́ ọwọ́ rẹ̀ gan gbogbo bó bá ṣe nàga sí ọkàn lè máa rí i ṣùgbọ́n ọ̀rẹ́ ò ní tó nítorí pé ọlọ́run bá fẹ́ràn rẹ̀ kò fẹ́ ọ fún aburú tí nǹkan ilé ayé máa bí fún yàn kò fẹ́ ọ eléyìí tí nǹkan ilé ayé tí máa sún yàn kàn ìwọ́n máa wá lérò ike bóun tiẹ̀ ti ṣe jẹ́ nínú ilé ayé yìí báwo ni ò ṣe jẹ́ tiẹ̀ dà nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa rere lóró rọ̀ ọ́ tí ò fi já wípé ọwọ́ rẹ tó àwọn nǹkan tó ń rí nínú nǹkan ilé ayé tí ìwọ náà fi lè dédé àwọn nǹkan tó ń gbá nípa rẹ nínú àwọn nǹkan gbádùn ilé ayé bákan náà anabi sallallahu alayhi wa alihi wa sallam ó tún fi àpèjúwe kan lélẹ̀ àpèjúwe tá a fi mà báwo ni ilé ayé ti ti jẹ́ lẹ́gbẹ̀ẹ́ alqiyama ilé ayé ò jáma kankan nǹkan bíntín lásán jábútẹ́ tí ò jáma kankan ni ó wá nínú ẹgbà wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Qais ibnu abi Hazim ó ní sami'tu musturidan akha bani Sihrin mo gbọ́ látọ̀dọ̀ Musawrid tọ́jọ́ máa ya àwọn ọmọ Fihr yaqul ala Rasulullahi sallallahu alayhi wa sallam ọlọ́nàbí wa ike àti ọlọ́lọ́wọ́n bá kó ma bá ọ ike wallahi ma mad-dunya fi akhirah ilà mithlu ma jacalu ahadukum isba'ahu hadhihi wa ashara Yahya bis-sababa. في اليم فلينظر بما يرجع فلينظر بما ترجع رواه الإمام مسلم قال النبي صلى الله عليه وآله وسلم قل ما في الله وبابورا إلى يتاري تابا وسيون قدما كاكا àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ bíi kéèyàn kí ọmọ àká rẹ̀ yìí kó kì í bọnú omi òkun Yahya ọ̀kan nínú àwọn ẹni tó gba ẹgbàá wáyé wa òun wá mú ọmọ àká àfábẹ́lá rẹ̀ ó fi ṣàpèjúwe ọlọ́mọ àká tánàbí sallallahu alaihi wasallam ń wé nìí. àpèjúwe ilé ayé sí ọ̀run ó dà gẹ́gẹ́ bíi kéèyàn mú ọmọ àká rẹ̀ yìí èyí tí ìfábẹ́là kọ́ wá kìbọ̀ ní òkun wá wò kí ni nǹkan tí ọmọ àká tó lè dínkù ilé ayé ò ti ṣe kankan gbogbo ilé gbogbo káyà gbogbo ọ̀ràn gbogbo gbogbo kankan lẹ́gbẹ̀ẹ́ àfi bí ẹni kí ọmọ àkábọ ní òkun kí lọ wá rò pọ ọmọ àká rẹ lè dínkù nínú omi òkun kò lè dín kankan kù níbẹ̀. ẹgbẹ́ wáyé alimami nawawi rahimahullah ó ní àpèjúwe tí anabi sallallahu alaihi fi lélẹ̀ yìí ó ń ṣe àpèjúwe báwo iná lọ́jọ́ ilé ti ṣe kúrú lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ ti ọjọ́ tí ó dé lẹ́yìn bí ó ti ṣe máa lọ gbére

yóò máa bẹ lọ ní gbére kése ìdí nì tó fi jẹ́ pé àpèjúwe ń dà gẹ́gẹ́ bí àpèjúwe ẹni kí ọmọ akẹ́yọ̀ kan bọ́nú omi òkun lérò pé òun fẹ́ dín omi òkun kù kí ló lè rí mú jáde ńbẹ̀ kò lè rí nǹkan kan mú jáde nínú omi òkun bẹ́ẹ̀ ni tá a bá sọlé ayé sínú ọ̀run kọjá máa nǹkan kan ń ti ń bẹ lọ́run walal akhiratu khayrun laka minal ula. dájúdájú ọ̀run lóore fún ọdílé ayé yìí lọ ní ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó fi pamọ́ sílẹ̀ di àwọn ẹrú rẹ tó gbélé ayé sìn ọ̀pọ̀ ọjọ́jú ó wúlò ọkà màmá ó tóbi gbogbo pàtí àti dọ̀tí eléyìí tá à ń kó jọ nílé ayé yìí torí tààtúrí nínú súnà anábì sallallahu alayhi wa alihi wa sallam pé ilé ayé yìí báyìí ibìkan ni tó ṣe é pé ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe nǹkan kan tó lọ tọ́jẹ́ bàbàrà kìí ṣe tó yẹ ká wà máyà nǹkan kan ni tó ga ambọ̀sibọ́sì yọ wà kàràbàtà nínú àyà rẹ̀ ọ̀wá ní ní nǹkan méjì tó ń rò jọ̀rọ̀ báwo nílé ayé ti ṣe wá rí lọ́dọ̀ àwọn sàhábà àwọn sàhábà nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn sàhábà yìí wọ́n pín sọ́nà méjì nípa nǹkan ilé ayé ìpín alákọ̀ọ́kọ́ àwọn ni wọ́n pọ̀jù nínú àwọn sàhábà àwọn tó pé wọ́n palẹ̀ ayé tì wọ́n fa ayé lẹ̀fẹ́ ní wáyé wọ́n àwa máyà wọ́n àmà lé wọ́n àkọ́dà lọ wọ́n fi sílẹ̀ wọ́n ọ̀kọ́ bí ara sí i. kaka bee wọ́n kọ́ àìrójú pẹ̀lú nǹkan méjì wọ́n wá mà wọ́n sì ń sin lọ wọ́n wá mà wọ́n sì ń sin lọ àwọn eléyìí lọ pọ̀ jù nínú àwọn sàhábà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí ẹ̀ ń gbà nínú àwọn sàhábà ó wá fẹjọ́ ọmọ ìyá rẹ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam mọ̀ mi bá sọ̀rọ̀ kò mójútó sẹ́ ojoojúmọ́ yóò sọ pé bẹ lọ́dọ̀ yín bẹ lọ́dọ̀ ìyẹn anabi sallallahu alayhi wa alayhi wa sallam kí wọn á ní í ṣe lọ́dọ̀ anabi ń kọ́ mà ní kí ní í ṣe lọ́dọ̀ anabi ń nípa islam tí ọmọ ní. òun wá ń fẹ́ ká anabi ó fún pé kọ́ wà má anabi wa ni da'ahu nítorí tiẹ̀ lọ́lọ́run ṣe ọ̀sìn bẹ́ẹ̀ làwọn ṣe eléyìí tó pọ̀jù nínú wa wọn ò lóko wọn ò lódò eléyìí tó gba àti wama nipa nípa ẹ̀sìn kó lọ́dọ̀ wọn kó sí wọn ò lóko wọn ò lódò eléyìí tó gba ìjọsìn kó lọ́dọ̀ wọn sí wọn orí à ń sin di wọn lọ́wọ́ láti wá ibi tí wọ́n ti róúnjẹ halal tí wọ́n ti rí jẹ àmọ́ pé ń tá jẹ ń tá jẹ ń gẹ́gẹ́ bí àṣà táwọn èèyàn gbogbo sẹ́tí kálukú bá ń ṣe láyè ń tàjẹ́ náà là ń wá nǹkan lọ́nà sábà fi ń wọn wá tí jíjẹ mímu yìí gbogbo ẹ̀ jíjẹ jíjẹ jíjẹ yìí náà ni àwọn sàhábà ò rí bẹ́ẹ̀. àwọn oríṣi kejì náà làwọn ẹni tó ṣe pé ọ̀n kólé ayé tì ó kó sí ọ̀dọ̀ wọn pọ̀ àwọn ẹjọ́ yẹ pé àwọn gan ti di pẹ́pẹ́ fún ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ pọ̀ dé lọ́dọ̀ wọn pé owó ọlọ́run ti ti àwọn kan nínú àwọn sábà nàbì sallallahu alaihi wasallam ní pẹ́pẹ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bíi Uthman ibn Affan radiyallahu anhu ah olówó ńlá ni bàbá yìí owó rẹ̀ kọjá gbogbo àwọn owó owó owó tásẹrẹ owó rondo owó kékeré ọkọjá bẹ́ẹ̀ wọn náà rà pèjúwe rẹ̀ nìyí nínú wọn tún ni Abdulrahman ibn Awf. radiyallahu anhu sẹ́bẹ̀ yìí náà mà wípé abdulrahman ibn awf yìí olè tó ṣe pé ńgbà tó ṣe hijira sí madina tánàbì sallallahu alaihi wasallam tó sì ń pa àwọn ará mẹ́kà kọ̀ọ̀kan papọ̀ pẹ̀lú ará madina kan ipò ń sọ wọn dọ́mọ ìyá ẹni tó bá ní nínú wọn kó madina ẹ jọ kópa jọ máa ná owó yín pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà yín ó ti Mákà wá táwọn kèfèrí òjò wọn mówó wọn jáde. ẹni tá ànábì wa papọ̀ pẹ̀lú Abdulrahman ibn Auf ikú ẹ ti jọjọ máa yá o tẹ́jọ máa ran ara yín lọ́wọ́. bàbá yìí wá sọ fún Abdulrahman ibn Auf ikú dúkìá mi ni mo ti dá méjì ẹ̀yàn kó dàjì. alhamdulillah ìyàwó méjì làwọn ni mọ akọkan lẹ̀ fún inú àwọn méjèèjì bá wù yín kẹfẹ ẹ dákun ìmánì ní agbára ìwọ <laughs> fowó o ẹ̀kẹ́ máa wọ àpèjúwe ìmánì tiwa aṣíwájú wa ó lè fowó máa ń jà ẹnìkan gbogbo dúkìá méjì ó ní kan ẹni tí ṣe tiraka tó ṣe wàhálà tó fi kó jọ wá fún ẹ máa wá wọ ẹyọ abdulrahman ibn awf ó ní ọlọ́wọ́ bọ̀ falibarika sí dúkìá rẹ̀ yóò tún bọ̀ falibarika sí ìyàwó rẹ̀ ẹ̀ ní ìdí nǹkan kan ọ̀nà ọjà fi hàn mí allahu akbar wọ́n sì náwó sí pé ọ̀nà ọjà nu wọ́n bá náà lọ́ta bàbá yìí ó kò ó fi di ọ̀kan náà tó lówó àpèjúwe ńlá ni abdulrahman ibn awf jẹ fún ká láyọ̀ ọkàn àpèjúwe ńlá ló jẹ́ fún káwa náà ṣiṣẹ́ ká máa wá ní àjùlọ àtòrí ọlọ́run ká máa rẹpẹtì sọ́dọ̀ ẹni tó ní àmàdàmú àmàdàmú nítorí ọjà tó mú kò ní àwọn ọmọ fún ọ àhà torí àwọn sọ pé ewì tí wọ́n ké láyé yìí lọ́dọ̀ àwọn lárúbáwá tọ́já sí èébú jù láyé òun náà léwu tí ń bọ̀ yìí ìpè da'il makarima la tarhal li baghiyatiha waq'ud fa innaka anta at-ta'imul kasi. wíkẹ́ má lọ wá ntí múni dẹni àpọ́nlé ntí múni dẹni gíga ntí sọ ní dẹni bàbàrà wọ́n má lọ wá o jókòó ka kojú kan jókòó àmà bọ́ àtijọ́ àti mú kò ní wọn ṣé wọ́n ń yìnyín àná àbí wọ́n ń bọ̀ wọ́n ní ojókòó àmà bọ̀ ìwọ gẹ́gẹ́ bíi màálù jókòó àmà bọ̀ ìwọ gẹ́gẹ́ bíi ewúro ẹ̀fọ́ náà bíi sẹ́mi náà ti ti dá àmì ni àwọn nítorí wọ́n bá pẹ́ láyé wọ́n retí pé kó fún àwọn ẹ̀rí pé àwọn olóyìnbó náà àwọn náà ń pòwe kan wọ́n ní fífúnni lẹ́jà bíi kákọ́ni lẹ́jà ádámú báyọ̀ náà ṣe máa dẹ́jà pa olópejì àárín jọ́njọ́ mélòó ló fi fún mi lẹ́jà tá a fi jà níjọ́ bá ní kò sẹ́jà sẹ́mọ̀ pé jọ́ sẹlẹ̀ ó sì ti máa fún mi ó ó wá ní òsì lónìí ìyẹn abú àwọn ẹgbẹ́ ó ti tó gbò títí fún ọ ọmọ ti tọ́dún kan àbọ̀ sọ́wọ́ òní tí ọ̀wá fún ọ ìlọ́yẹ kẹ́ẹ̀jà torí pé ntọ́mi ìyẹn bá ń jẹ lọ́wọ́ lọ́mọ ìjọba ti jẹ tán bí ìgbà tó sóore fún ni ẹ̀kọ́ bó náà ti máa pẹja ẹni tó ràn yàn lọ́wọ́ nù torí ẹ̀kọ́ lówó kan wá sọ fún ọ pé ojoojúmọ́ ẹ máa gba one thousand ọwọ́ àti àdúrà mẹ́lẹ̀ à ẹ bá ń ṣàdúrà fún ọlọ́run máa bò wọ́n láti rí kọ́dà ìrànlọ́wọ́ tán ṣe fún mi láàyè à ìrànlọ́wọ́ wọn ṣe fún ọ láàyè ṣé wọ́n gba one thousand fún oṣù méjì ó kójọ ó ti di sixty thousand ìwọ náà lọ fi dálé iṣẹ́ kan lẹ̀ bí lè ṣe búrẹ́dì lọ fẹ́ dálẹ̀ sixty thousand tó dálé iṣẹ́ búrẹ́dì lẹ̀ ebi ẹnu kan bọ̀ màdó gẹ́ni bọ́ọ̀ bá sì lè ra àpò símẹ́ǹtì àpò kí ni wọ́n ti pè fúláwà rájà jì àbí ẹni tí ń fún ọwọ́ one thousand níjẹ́ òní yọ padà sún ọ̀nà ìjọ kan pé ẹ̀yin ò lórí lọ́ọ̀ni àtijọ́ tí mo ti fún yín lówó. bẹ́ẹ̀ni abdulrahman ibn awf àpèjúwe rere ni àwọn sàhábà yìí àwọn tí àpèjúwe méjì fáwọn ẹni tó lówó púpọ̀ nínú àwọn sàhábà nabi muhammad sallallahu alayhi wa sallam usman ibn Afan radiyallahu anhu níjọ́ tó gba islam ó tún gbìyànjú èèyàn púpọ̀ tún gba islam. èyàn àfikọ̀ tó gba islam wọ̀wọ́ rẹ̀ èyí tó bùkátà ká náwó sí èyí tó bùkátà ká nára sí èyí tó bùkátà ká sọ̀rọ̀ usman gbìyànjú wọn ti wọ islam radiyallahu anhu ẹgbàá wa wa o ike usman ibn affan radiyallahu anhu òun ló ṣe gbogbo atipa àti ìnáwó àti jagun Tabuk òun nìkan ló ṣe gbogbo ìnáwó àtàtìkọ yìí ó fi ràkúnmí ẹgbẹ̀rún sílẹ̀ nítorí àwọn tí ọlọ́jà gùn rakumi ẹgbẹ̀rún ràkúnmí ẹyọ kí n ṣeré o ẹ mọ̀ kí tí wọ́n bá ṣèṣì pààyàn ràkúnmí ọgọ́rùn lọ́lọ́ ń pè lówó ẹ̀mí rẹ̀ nínú òfin rẹ̀ ràkúnmí ẹgbẹ̀rún ìní Usman bin Affan ni ló fi sílẹ̀ fáwọn ẹni tó bá fẹ́ lọ jagun Tabuk kèsì ṣe kó filẹ̀ òun jókòó kárí o òun náà bá wọn lójú ogun ni o àmọ́ ẹni tí wọ́n bá lọ tí òun ní ti ogun ràkúnmí ẹgbẹ̀rún ni ó sì tún á fi àádọ́rin si. ó tún fi sílẹ̀ àwọn tí wọ́n lọ kópa nínú ogun yẹn. Uthman ibn Affan radiyallahu anhu ọwọ́ akó ẹgbẹ̀rún mẹ́wàá dinar ó kó bá nabi wa sallallahu alayhi wa alihi wa sallam ẹgbẹ̀rún mẹ́wàá dinar kí ẹ máa sọ owó kékeré tẹ́ẹ̀mẹ́gbẹ̀rún mẹ́wàá dinar yẹn ó lónìí ẹ bá mi sírò rẹ̀ báyìí ẹni tí ó bá yọ zakat islam sọ pé yóò ní dínàrù ogún ẹni tó bá ti ní dínàrù ogún olówó ni dínàrù bí ká sọ pé ó ní sílẹ̀ ogún owó gold ló bẹ̀rẹ̀ sí ní yọ zakat ìgbà tá a wá gbé owó góòlù sílẹ̀ ogún tá a gbé sí náírà lónìí pẹ̀lú bí náírà ti ṣe fọ́ yìí ó ti wọ two million naira dinaru ogún nù ẹnìkan wá gbé dinaru ẹgbẹ̀rún mẹ́wàá lẹ̀ allahu akbar ké gbogbo táwa ń pè lówó lónìí àwọn eléyìí lówó tọkọjá àbíkí àfọ ìgbà tá a gbé gègé nísìn a rí i pé gbogbo ẹ jẹ́ one billion naira one billion subhanallah alaazim ìní usman radiyallahu ló gbé kalẹ̀ pé torí ogun ẹyọ kan one billion naira lọ́jẹ́ èló ni wọ́n ná sẹ́sìn Islam gan tó ń tún fakọ́ sí àwọn èèyàn ti ná ẹgbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ kún tó bí ọ one billion naira fógun ẹyọ kan ní sàhábí ńlá yìí gbé kalẹ̀ ẹ wàá mọ bó ṣe gbé kalẹ̀ kí ẹ ti pọ́n ránṣẹ́ sáré náà yìí pé ọ̀fẹ́ rí yín ẹ̀ báwọn olówó ṣe máa ń ṣe halẹ̀ lónìí ẹ mo fere rí yín ọfẹ́ rà ọ ọ̀gbádùn sẹ́sìn màgbọ́n máa sọ bẹ́ẹ̀ fún anabi wo ní gbéraga anabi ó tún lọ ti pa ànábì ò ní gba kọ́bọ̀ fúnra rẹ̀ sàrà kọ sàrà ni anabi ẹ jẹ haramu ni Usman ló gbé adúrò owó yìí ó gbé wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam fasabbaha bayna yadayhi ọkàn dá ẹ̀ wájú anabi. ni yẹn. tọ́wà lówó sílẹ̀sílẹ̀ gold ọ̀dà kalẹ̀ níwájú anabi muhammed sallallahu alayhi wa sallam فجعل النبي صلى الله عليه وآله وسلم يقلبها بين يديه anabi máa ń gbé àwọn owó yẹn yẹ̀wò máa ń gbé wọn yẹ̀wò máa ah, ń gbé wọn yẹ̀wò owó wúrà lélẹ́yìn owó wúrà lélẹ́yìn sallallahu alayhi wa sallam wa yaqul anabi wa muhammed sallallahu alayhi wa sallam wa ń sọ pé غفر الله لك ما قدمت وما أخرت ọlọ́run bó fi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ tó ti síwájú àtẹ̀yí tí ó dé gbẹ̀yìn ọlọ́run forí rẹ̀ jẹun wa ma asrart gbogbo ẹ̀ṣẹ̀ tó ọ̀ṣẹ̀ tó gbé pamọ́ ọlọ́run forí rẹ̀ jẹun wa ma a'lan èyí tó tó gbé hàn ọlọ́run forí rẹ̀ jẹun wa ma akhfayt àtẹ̀yí tó ṣe pé ó gbé pamọ́ ọlọ́run bó forí rẹ̀ jẹun wa ma abdayt àtẹ̀yí tó gbé hàn wa ma huwa ka'in ila àti gbogbo ẹ̀ṣẹ̀ tó wù kó lè dádijọ́ gbendàlùkìyàmà Ọlọ́run bó forí rẹ̀ jẹun. salawatu rabbi wa salamuhu alayhi ike àti ọlọlọ nǹkan ọmọ bá nàbí wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ah àwọn ẹni ńlá ti lọ o àwọn ẹni ńlá ti lọ àwọn ẹni tó ṣe pé wọ́n ṣe fi ṣe àpèjúwe ńlá gidi wọ́n ti lọ ó túmọ̀ sí one billion naira lónìí náà gbé kalẹ̀ pé torí ogún ẹyọ kan kò tí ì mà kò eléyìí iṣẹ́ Usman ọ̀ma lórí eléyìí ìgbà tí kọ́kọ́ dé Madina àwọn èèyàn oró kan ló ní Madina táwọn èèyàn ń rómi rẹ̀ mu wọ́n ń pè ní bíròrò mà yìí ìgbà tí Usman rí omi ń jẹ àwọn èèyàn kò sì sí lárọ̀ọ́wọ́tó àwọn mùsùlùmí Usman wá gbé owó kalẹ̀ ó ra kànga ní ogún ẹgbẹ̀rún dirham ogún ẹgbẹ̀rún kọ́bọ̀ ní Usman ra kànga yìí nínú ẹgbàá wa kan pẹ̀lú khamsatin wa thalathina alf dirham ní ẹgbẹ̀rún márùnlélọ́gbọ̀n dirham owó fàdákà ní Usman sì ra wa waqafaha lillahi ta'ala ọwọ́ àṣẹ ni waqfun lillah ó fi tọrọ fọlọ kí káwọn mùsùlùmí ọmọ jàǹfààní rẹ̀. ẹ wá bá wa wo baba ńlá ọ̀kan nínú baba ńlá wa mùsùlùmí abdulrahman ibn awf radiyallahu anhu nínú àwọn dáadáa tí ẹ tó fowó rẹ̀ ṣe abdulrahman ibn awf ọbọkùn lọ́rùn ẹrú thalathina alf ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ọgbọ̀n ẹgbẹ̀rún ẹrú ẹni abdulrahman ibn awf lọ́bọ̀kùn ẹrú lọ́rùn wa ó sì ṣe sàrà láyé anabi wa muhammed sallallahu alayhi wa sallam bi ṣọ́kùtìrì máa lẹ̀ pẹ̀lú ìdajì gbogbo dúkìá rẹ̀ ìgbà tí wọ́n wá kó ìdajì dúkìá yẹn jọ ó jẹ́ arba'ata alafi dinar arba'ata alafi dirham ó jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin dirham ó tún amúrú rẹ̀ ó tún fi ṣe sàrà lẹ́yìn rẹ̀ ó tún mú ọgọrùn ún márùn-ún márùn-ún ó tún kó kalẹ̀ fi sabilillah fáwọn tí wọ́n bá jagun sójú ọnà ọlọ lẹ́yìn rẹ̀ ó tún wá rọ ọgùn sí apá ẹgbẹ̀rún kan àti ọgọrùn márùn ẹni tó jagun gbogbo tí bùkátà láti lò lójú ogun ó tún fún gan ní kò ẹnìkan Madina ní ayé ibn àfi kó jẹ́ pé gbogbo wọn ní jẹ nínú ọlá rẹ̀ kò sẹ́kù èèyàn kan àfẹnutọ́lọ́n bá fún lówó nu wọn gbogbo wọn ní jẹ nínú ọlá rẹ̀ ah, bóòlù eléyìí ṣe ṣẹlẹ̀ wọ́n ní bó ṣe ṣẹlẹ̀ ni pé ìdá kan nínú mẹ́ta gbogbo ará Madina gbogbo wọn ní yáwó lọ́dọ̀ rẹ̀ ìdá kan nínú mẹ́ta kejì gbogbo wọn ní Usman ani Abdulrahman ibn Auf ní bá san gbèsè ìdá kan nínú mẹ́ta ẹ̀jẹ̀ lówó wọ́n yáwó lọ́dọ̀ rẹ̀ ìdákanu mẹ́ta tó tẹ̀lé wọ́n ti yáwó ń bòmí ń bá wọn san kù dákanu mẹ́ta ìdákanu tó kù gbogbo wọn lórí rẹ̀ ń lọ bá wọn subhanallah ẹ wọ àwọn èèyàn àwọn ẹni ti lọ àwọn ẹni ńláńlá ti lọ àwọn ẹni tó fi gbogbo dúkìá wọn ṣe tọlọ ń làwọn wà Abdulrahman ibn tó wọ́n bá pé ó sọ àsọtẹ́lẹ̀ kan ó ní gbogbo àwọn ìyàwó anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam òun kọ àkọọ́lẹ̀ pé ọ̀kan nínú àwọn oko tó ń ní níbi táwọn ti ń dáko kó di ti àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam wọ́n bá tà gbà tí wọ́n ta ọkọ yìí wọ́n ta ní ọgọ́rùn-ún mẹ́rin owó. ọgọ́rùn-ún mẹ́rin ẹgbẹ̀rún owó ni wọ́n tà wọ́n pín owó rẹ̀ fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ó ti sọ àsọtẹ́lẹ̀ wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó gold kí wọ́n kó lọ sí Baitul Mal tí wọ́n bá ń bùkátà rẹ̀ láti jagun sójú ọ̀nà ọlọ́run kí wọ́n máa ná ó tún kọ àkọtẹ́lẹ̀ wípé ẹgbẹ̀rún ẹṣin tí wọ́n fi jagun wọ́n tún kó lọ sí baitul mal wọ́n máa lò láti jagun sójú ọ̀nà ọ̀lọ́ allahu akbar báyìí làwọn sahaba nabi muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n lówó wọn ò dá owó wọn jẹ wọn ò dá ẹ̀sìn islam wọn ò dágun lásì wọ́n lo owó yìí láti fi ṣe tọ́lọ́ wọ́n lo owó yìí láti fi ràn ẹ̀sìn islam lọ́wọ́ àgbéga kọ́ bẹ́sìn ọlọ́run ìlọsíwájú kọ́ bá súnà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ibi táwọn sọ̀hábà yìí tí wọ́n náwó tí wọ́n sínú. ilé ayé kò múmú láyà wọn kò ra wọn níyè sọnù wọn àti torí rẹ̀ gbàgbé àtúbọ̀tán wọn tara tọ́lọ̀ fún wọn láyé wọn fi sánà báwọn ó ṣe dáadáa níbi táwọn lọ. wọn mọ̀ pé gbogbo wa kọ́ nílé ayé ojú ọ̀nà tá a gbà kọjá ni. wọn á jẹ́ kójú àwọn ọmọ àwọn gbàgbé ilé ni wọ́n na ná àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó yìí kọ́dà àwọn ọmọ pa àwọn ń ná nǹkankan nítorí táwọn náà fẹ́ fi gbà lọ́dọ̀ ọlọ́run ó bọ ayọ̀ ọkà màmá kò sí ń ta ná níbi àti ń bẹ tó kéré rákòjúwe mú wa kan kó kìbọn náà kọ́ yọ lọ. sókè wọn lọ lè rí mú bẹ ilé ayé ọjà máa kankan lẹ́gbẹ̀ẹ́ ọ̀run ẹ jẹ́ ká wo ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́ aláìní nínú àwọn sọhábà nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọn náà ní sọhábì àgbà abu huraira radiyallahu anhu ọwọ alátọdọ muhammed ibn sirin rahimahullah ọ̀kan àgbà nínú àwọn tabi'in. Ọla là wà abụ Abu Huraira lọ́jọ́ kan Abu Huraira wá wọ aṣọ méjì tó ketílẹ̀ tó ṣe pé méjèèjì ni wọ́n pa láró ó dùn ún wò ó ṣe é rí ṣùgbọ́n ìyàlẹ́nu ló wá jẹ́ sí wa nígbà tá a wà lọ́dọ̀ nù aṣọ yìí tó ọmọ kan nínú aṣọ rẹ̀ bí tókè níbi tilẹ̀ ó fi fakún subhanallah ó ní Abu Hurairah wa sọ pé bákin bákin ah, ọ̀kàrẹ̀ láì ọ̀kàrẹ̀ láì ń sọ fúnra rẹ̀ ṣé tẹ̀yìn bá wọṣọ tuntun tẹ̀yìn wọṣọ tó dáa ṣé aṣọ yín náà lẹ́ẹ̀mú lẹ́ẹ̀bì fakún ah. kódà bẹ́ẹ̀ nìkan ò rí ẹ̀ bára yín wí tí màá máa ń ṣe ọ̀dà o ṣé aṣọ ìlú ayẹ kí n fọkún sí ẹsẹ kísà léwọ kì í ṣe kan mo ti wà ń fọkún sásọ láì forí mi dàrú níta yẹn ò wí ni àbúrò rẹ ìrà fọkún sára aṣọ tó ṣe pé bọ́yá ni wọ́n wọ ẹ̀rí tẹ́lẹ̀ àwọn ọ̀wá fẹ́ ká sọ wọn ti ṣe wọn ò fẹ́ ká sọ wọn máa pera wọn ní tí wọn ò jẹ́ wọn á mú aṣọ bí kéèyàn má gbádá rẹ̀ <laughs> ọkàn fọkùn sí ni ńgbọ́ fọkùn sí tọ́tún á ní ah, ọ̀kárì láì hmm, ọ̀kárì láì ó ṣe dáa nítorí kasára síra rẹ̀ <laughs> subhanallah kí ló dé ìwọ Abu Huraira ó tún sára rẹ̀ pé Abu Huraira ó ń fọkùn sákòtò wọ̀ tí wọ́n jẹ̀ láàrú tó dùn wò ó ní sẹ́fẹ̀ mi náà ni èmi náà ni mo ti ríra mi tí èsì pé wọ́n fún mi lálàá wọ́n fún mi ròyìn rẹ̀ mo ti ríra mi láì má yé gbà. sẹ́kì màá máa ṣubú dábúlọ̀ gbọ́nrẹ́gẹ́dá láàrin mímbàrà nabi Muhammad sallallahu alayhi wa sallam àti ilé ìyá ńlá wa Aisha radiyallahu anha níbi tá nàbí pé ní rawdatun riyadil ó ní ti ń bẹ láàrin ilé mi àti tí mo ti máa dúró bá yín sọ̀rọ̀ rawdatun. min riyadil na abata kan ni nínú abata aljanna eléyìí ló fà làwọn olùmọ̀ọ́ká fi sọ pé madina lọ́lá ju maka lọ nítorí pé ní madina lànàbì ti sọ pé àyè kan bẹ́ẹ̀nbẹ́ẹ́ tó di abata kan abata aljanna kò síbi tó rí bẹ́ẹ̀ maka Abu hore wa sọ pé láàrin àyè méjèèjì tó jẹ́ abata kan abata aljanna mo ti ríra mi tí èsì mi ròyìn tó tí mò ń máa ṣubú dákú lọ gbọ̀ngàdá. tó ṣe pé ẹnìkan wà wá yóò fi ẹsẹ̀ rẹ̀ yóò gbélé mi lọ́rùn wọ́n máa fẹsẹ̀ tẹ̀ mí lọ́rùn wọ́n máa fẹsẹ̀ tọ̀ mí lọ́rùn yóò mọ̀ wá pé àbí mò ń sinwó ni ṣèṣe párakùnrin ń ṣe wèrè pẹ̀lú bí ṣe ń ṣe yìí ó ní à wọ́n máa bì mí jùnú ni mí ń ṣe wèrè nsìnwín rárá máa fi ilẹ̀ jùúrù nǹkan kan dàmí làmú jẹbi lọ ebi ní dàmí làmú tí mò ń fi dákú dájú Allahu akbar sẹ́mi náà mo wá wọṣọ tó dáa báyìí lónìí wọ́n lọ́hùn aṣọ ẹ̀yọ́ mọ́tà mi jẹ́ wọ́n kàn gbọ́n ọgbẹ́kun sí ni ká sọ wọn mọ́ bá a dán jẹ ẹ wò báwọn sàhábà ṣe sẹ́mi ìsẹ̀mí kòsíkòsí mẹ́yìí gbà náà máa ń pè bí mánú àìmọye gbà ni wọ́n jẹ́ pé ebi ni wọ́n bá sùn ebi ni wọ́n bá jí wọn ò sì dẹ́sùn ọlọ́run kí wọ́n fẹjọ́ rẹ̀ sùn ẹnìkan rí wọ́n tún dúpẹ́ fọlọ́ ni lórí ìdẹ̀ra apó máwọn máa sẹ̀mí lórí ìdẹ̀ra apó fáwọn lálàáfíà lórí ìdẹ̀ra pé ìwọ̀nba róńdó kékeré táwọn lè lò láti gbẹ́mìíró ọlọ́run ọba òfin wọn àwọn Allahu akbar báyìí ni àwọn aṣíwájú wa rere. pẹ́ àwọn múlẹ̀ ayé ẹni tó ní nínú wa kọ̀ ẹni tí ò ní nínú wa òun náà gbà fọlọ́ ó sì tún dúpẹ́ fọlọ́ lórí ipò tó ara rẹ̀ àwa dáadáa o pé orí àjò la tágbé ìrìn àjò ọ̀nà ni ó ṣe wá láǹfààní ni ó kó bá wa ò lè jí ẹrù ẹlẹ́rù gbé kó pè tara rẹ̀ ẹnìkan ò sì sí tó lè pọ́n gbàgbé ẹrù sí ọ lọ́dọ̀ kó lè jẹ́ pé wọ́n fún ni ó gbé tiẹ̀ lọ ìṣirò tí wọ́n wa ẹ̀mẹ́jẹ̀ á jẹ́ kí ẹrù ilé ayé kó mú alẹ́ rú ẹ̀mẹ́jẹ̀ á gbàgbé pé àwa náà lára a ti pẹ́ nínú ilé ayé ọ̀gọ̀ọ̀rọ̀ ló wà nínú àwọn èèyàn tó lọ́wọ́ ní kí wọ́n pẹ́ tó wa wọ́n ti lọ wọ́n lọ ilé ayé ò torí lílọ wọn parun kò parẹ́ torí jọ́tọ́ lọ ń dá fúnlé ayé tí ó pé kò ní parun kò ní parẹ́ àwọn náà lára ojoojúmọ́ à ń súnmọ́kú ẹ jẹ́ ká máa rántí dáadáa wípé nǹkan tí ó ṣe wá láǹfààní á gbọ́dọ̀ gbàgbé sílẹ̀ á gbọ́dọ̀ ṣàìkọ́ bí ara sí i nítorí pé ẹ̀jẹ̀ ń lọ kábọ̀ kì í ṣẹlẹ̀ sẹ́ni tó wà ń sàárè ọwọ́ tí wọ́n bá fi múlẹ̀ ayé yáà ni wọ́n padà ṣe sábàbí kó rí dáadáa àbí kó ṣe sábàbí kó jìn sọ́fìn kọ́lọ́ mọ́jà jìn sọ́fìn ọ̀dọ̀ wa wa jàmáà. ilé ayé ń ta àwọn èèyàn jẹ bó ti ṣe ń ta yínrínyínrín àwọn tó dùn tó da tó pọ nínú rẹ ó máa mú àwọn èèyàn sì lọpọlọpọ kémi pẹ̀lú rẹ̀ ọmọ bá wàá dọ̀kan nínú ẹni tó ṣe pé ilé ayé yìí ọba tiwọn jẹ ní ìgbà tàtúnṣe ò ní ṣe mú wa má iná làṣẹ ń pàkíyèsí ara wa ká máa bí ilé ayé ti ṣe má ká máa pé kọjá máa ń kó má jẹ́ kí rírí ṣe yẹn kó tàn jẹ ẹni tí ó sì rí ṣe nínú wa kó má jẹ́ ká rírí ṣe yẹn kó kóbò náà nítorí pé ntọ́lọ́n bá kọ fún kálukú kò ní ìtàsí rẹ̀ orí ọlọ́run tó sì kọ́ pé òun ó ṣe fún kálukú láyé kò ní ìtàsí fún un ká ti oore lò lọ́nà tí orí ọ̀padà fi wá já sábúrú mọ́ wa lọ́wọ́ nígbà tá a bá lò láti sin lọ́hùn tó ṣe pé àwọn orin alò láti fẹ́ lọ́ọ̀nì ọlọ́run ẹlẹ́dàá wa kó sèmi pẹ̀lú yín lólóríire ọlọ́run ẹlẹ́dàá wa iṣẹ́ téèyàn ṣe téèyàn fi rálì jáná wọ̀ ní kọ́lọ́run fi wá ṣe kóńgẹ́ rẹ̀ eléyìí tí wọ́n máa ṣe tí wọ́n máa fi dọ́mọ aná ọlọ́run dákun má fi ṣàdánwò fáwa ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa ní kọ̀kọ̀ àti ní gbangba aqulu الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له اله الاولين والاخرين واشهد ان ان حبيبنا ورسولنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 allahu rabbul alamin kò ní gba ẹ̀sìn mi lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá gbé wá bá lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn islam islam náà ni ilé ìtọ́lọ́n fi rán nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam àlàyé rẹ̀ bẹ́nu alukur'an àti sunna tọ́lọ́n fi pẹ̀lú rẹ̀ àwọn ẹni tí ń kọ́ nípa rẹ̀ wọ́n máa ń pa rẹ̀ ẹni tí sì ń kọ́ nípa rẹ̀ kọ̀sà ìmà nípa rẹ̀ ìsìláàmù yìí ọ̀hàn gbangba ó dàbí ìgbà tóòrùn bá yọ ní ọ̀sán gangan tí ò sí dáwọ́ bò ìsìláàmù yìí ẹni tí bá ń tẹ̀lé wọn ò sóríire aburú àtàìdá yóò dènà sí wọn níhìn nínú ìgbésí ayé àti lọ́la àgbẹ̀ǹdàlù kìyàmà ṣùgbọ́n bani lọ́kàn jẹ́ jọjọ ipe púpọ̀ nínú àwọn mùsùlùmí ni mí abínisínú Islam mùsùlùmí ni bàbá mi lè má mú tiẹ̀ ní pẹ̀lú ọ̀gọ̀rọ̀ wọn ò mọ kankan nípa islam a rí i pé àìmọ̀kan àti ojú iná lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń ṣe ẹ̀sìn yìí ìdí nu tó fi yẹ pé tí abọ́gibọ̀ pẹ́ bá ń ṣe nǹkan àní sáláìrí nínú àwọn aforúkọjẹ́ mùsùlùmí táwọn náà máa sí wọn jẹ nínú tí wọ́n ń ṣeun láì kò bìlà láì kò ṣèwádìí nípa pé tí wọ́n ń ṣeun sọ́dà àbí ọ̀dà sọ́tọ̀nà àbí ọ̀tọ̀nà ọ̀pọ̀ àìmọye wọn wọn kàn máa dá lórí náà nìyí gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe máa ń da ní wákà ní ayé dúdúdú wípé wàhálà ẹnà ilà mẹ́ngọ́dẹ́yẹtì ẹ̀ngọ́wọ́tì gawawutu wa in arusado gudayiyatu arusado ọ̀kan nínú wa ni mí bàbá sori ibú àjọṣe bàbá sì jẹ́ kórìí rẹ wọ́n ń ṣe àjọ máa ṣe ni irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń bá ká lọ́ọ̀bà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ á máa nínú àwọn àgbésẹ̀ tí ọ̀dà nínú àwọn àgbésẹ̀ aburú nígbà tó bá tó wá já sí àìda tó bá tó já sáboru lọ́pọ̀lọpọ̀ máa sọ pé ọ ẹ̀yin lọ́gbọ́n ti wà ọmọ pé bí nǹkan yẹn ń ṣe já sí yẹn àbá ti kópa ń bẹ kí lọ́ọ́ aṣọ ọtẹ́lẹ̀ tó fi béèrè ńgbà tó ọmọ ìnàmá dọwọ́ ọ̀làyé sọ́àl ogun àìmọ̀ náà ní kéwọn máa ṣe béèrè eléyìí jẹ́ ti ìwọ́de ìwọ́de láti fi ẹ̀hónú hàn wípé báyà nǹkankan tẹ́nìkan ń ṣe kọ̀tẹ́yìn lọ́rùn ẹ̀ ń fẹ́ kọ́ da àbí nǹkankan tẹ́nìkan ò tíì ṣe kò bá yín láàmú ẹ̀ ń fẹ́ kọ́ máa ṣe eléyìí ó tako ìlànà ẹ̀sìn islam ní gbogbo ọ̀nà kọ́nà nínú ìwọ́de ló fi tako òfin ẹ̀sìn islam islam yìí ṣe ẹ̀sìn jàgídíjàgà kìí ṣe ẹ̀sìn bàǹkanjẹ́ bàǹkanjẹ́ kìí ṣe ẹ̀sìn ẹ máa ń sọ gbogbo ẹ̀dá bàbá rẹ̀ lùpà. a'udhu billahi minash shaitani rajim wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má jẹ́ ẹni tí ó yẹ òbí ẹ ìlú ti jẹ́ pé ẹ rí i pé nínú tóyìnbó kó wa bá wa òun náà là ń ṣèwádìí nítorí pé wọ́n ní democracy ìlànà tóyìnbó mú wa yẹn democrofo yẹn ẹ rí i pé nínú rẹ̀ wọ́n sọ pé àwọn èèyàn lè máa tọrọ ẹ̀tọ́ wọn nínú títọrọ ẹ̀tọ́ wọn òun náà ní kó wọ́n ṣèwádìí àwọn ka ìwádìí fún fundamental human right. wípé ń bẹ nínú ẹ̀tọ́ mi èèyàn tó jẹ́ tìkìlẹ̀ tí ò ṣe wó dànù torí ẹ̀ wọ́n ní tí kankan bá ń ṣe yín àbí kankan bá ń dùn yín àbẹ́ kíjọba ó ṣe nǹkan kan fún yín wọ́n ní ọ̀nà kan gbòógì eléyìí lè gbà òun náà ní ká ẹ sì wọ́de ẹ̀yin sì ti mà wípé ìwọ́de ìranù ìwọ́de rádaràda ìwọ́de jákujàku kébí tọ́da kọ́dà àwọn ìtàn gbé wá bá wa kò bí tọ́da fún wa rí ẹnìkan George kìnìkan nígbà pẹ́ kó jìnnà iná ìlọ́lọ́pàá kan nílò tó arákùnrin yẹn arákùnrin yẹn jẹ́ èèyàn dúdú nínú àwọn ọmọ áfíríkà tán ti amẹ́ríkà ọlọ́pàá ká ọwọ́ rẹ̀ sẹ́yìn ó gbé ṣubú ó wá fi ẹsẹ̀ rẹ̀ ó fi fún lọ́rùn débi pé mímí ò sí fọkùnrin yìí má mímí tó ṣẹ́kù ní ara rẹ̀ ń fi sọ fọlọ́pàá yìí pé fi mí lẹ̀ ó dàbí ìgbà tí ìrí mú mi fi mí lẹ̀ ó dàbí ìgbà tí ìrí mú mi má yìí kọ̀ láti fi ilẹ̀ títí tẹ̀mí fi bọ́ gbàtẹ́mi bọ́ ṣebí wọ́n ní wọ́ọ̀dì làwọn fi máa fẹ̀hónú hàn ẹ wo àtijọ́ tá ti ń ṣe wọ́ọ̀dì lamẹ́ríkà ẹ wo adúrú tó ń bàjẹ́ nítorí pé wọ́n pààyàn kan àyìnká yẹn pọ̀ tọ́mà ti ń gbé wá ìgbèlú kan ni o òun ti dàrú o gbogbo nǹkan wọn ti ń dáná sí o lórí ìbínú pé wọ́n pa George Floyd àfi kínní kan tó ìlú mi náà àwọn náà tún gbiná lọ́ba yìí o àwọn náà tún fẹ́ ọ̀nù hàn gbogbo ọkọ̀ ọlọ́pàá jíjó ńlá gbogbo èèyàn tó bá jáfara tán bá ra mú lùlùpàá ni. tọlọpàá náà mọ àwòrán gbàtẹ́ nsọ ń sọ pọlọpàá dáràn torí pọlọpàá lọ́pàá ẹ̀kan èèyàn mélòó tún pa lẹ́yìn rẹ̀ wọ́n tún pọ̀ so ẹlẹ́fẹ́fẹ́ onú hàn mo rò pé àwọn ẹ̀mí kan wà táwọn ti wò pé àwọn ti expire yẹ pa àwọn fi ṣe sample fáwọn èèyàn yòókù dúró dúkìá dúró lọ ẹ̀hónú rọ́wọ́ lẹ́ ń fi hàn ẹ̀hónú ránu wo wọ́n ṣèwọ́de kan ní London ó mi gbogbo òlù ó mi títì àti ìgbọ́ pé wọ́n tún ṣèwọ́de burúkú rẹ̀ mọ́ àfa gbogbo àwọn ẹrú ọlọ́run ti ń tajà láwọn ṣọ́ọ̀pù ńláńláńláńlá táwọn ti rí i pé ìwọ́de bí nǹkan tó dáa táwọn ti gbá gbogbo ṣọ́ọ̀pù wọn lágàdàgodo wọ́n ti ń fa àkí àti àdá àti kùmà wọ́n fi ń tà wọn àgàdàgodo wọ́n ń pẹ̀rù wọn. ok ṣé ẹni tí ń ta ọjà ní ṣọ́ọ̀pù lọ́sẹ̀ yìí tó gbọdọ gbọ́dọ̀ jẹ́ pé gbogbo dúkìá tiwọn lẹ gbọdọ jì táwa la gbá létí ta létí ń rú látàrí àwọn ìlànà tó yẹ pé kọtọdọ ọlọ́run wá kọtọdọ ànábì wá ọwọ́ bí aburú ó lè má lẹ́nu lẹ́nu rárára gbogbo ń taburú bá bí aburú ńgbà tẹ́ ti ní ìlànà òyìnbó lẹ́yìn fẹ́ lò ẹni kìíní kan democracy so tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ pé àwọn fẹ́ fẹ̀hónú kan hàn ẹ̀rí kálukọ́ bọ́ ta ni wọ́n bọ́ ta wọ́n máa ba nǹkan jẹ́ gbogbo ń tọ́ da nílùú wọn bàjẹ́ ambọ̀sibọ́sì ètò kù díẹ̀ káàtó wọ́n dá pàtì la ẹni tó bá já fara tó bá rọ ọmú tí wọ́n rò pé inú àwọn alátakò lọ wà ó lè bá bẹ́ẹ̀ lọ torí kíni torí pé àwọn fẹ̀hónú hàn ni gbogbo dúkìá tá a bá wá bàjẹ́ gbogbo ẹ̀mí tó bá lọ kí lẹ fẹ́ sọ fọlọ̀ náà rí kí lẹ fẹ́ sọ fọlọ̀ tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmà nísìn kápẹ́ wọn ṣe kú ẹnìkan torí pé ń ṣèwọ́de gómìnà wa wá wọn á ní gbogbo ọmọ kọ̀ọ̀kan tó bá ṣe kú wá one million ah ẹ̀mí ń dínwó ó dínwó pọ̀ nítorí one million ni wọ́n fi lọ́ọ́ ṣe ẹ̀mí tiẹ̀ lọ́ọ́ dá lẹ́gbọ̀dọ̀ kí ni one million lè gbà nínú ìyá àwọn agboolé yín ẹ wò bànújẹ́ tí ó bá òbí ẹ wò bóbi ó ṣe dorí kodò tí ò ní máa ti ń dùn mọ́ ma one million rọ̀ wò kí ni one million lè ṣe tó bá jẹ́ pé torí one million ní sẹ́wọ̀n pé tí gbogbo èèyàn bá kà á kún ẹni tó kù ọ́ pọ̀ ẹ wá rí wípé one million tó ti torí rẹ̀ pàdánù ẹ̀mí rẹ̀ kò sá síbẹ̀ lọ́dọ̀ ọlọ́run o ẹni tó lọ bọ́lọ̀ ńlá lejò báwọn ìbéèrè tí wọ́n bi ìbéèrè ńlá ni tí ò sí tẹ wá tètè wá báyìí ẹ endsars náà ni so à ń bá àwọn ìjọba Buhari yẹn sọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́rọ̀ àbí òye so la wá gbìyànjú láti ṣèwọ́de so ibi tá à ń ti ṣèwọ́de yẹn àbí òye ẹ lọ́tà àbọ̀n ó sì yẹ kí wọ́n lọ́tà àbọ̀n rọ́bà ni o àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ so life ammunition wọ́n lò. So, bíbọn yẹn dẹ̀sẹ̀ wá nu ìtàmì òtún bá lọ. ọlọ́run ẹlẹ́dàá tó ní wala taqtulu anfusakum ẹ má fọ ara yín ṣekú pa ara yín. ọlọ́run wá gbé e lọ́nà mi torí pé ọ̀rọ̀ tètè yẹ lómi pé àṣebọ́ ni ká má para wa alẹ́ rìn bí ewu àmọ́ ń para mi. ọlọ́run ni wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọ ara yín gbéra yín lọ bí ìparun. kí ló fẹ́ sọ fáwọn gbogbo ètí wọn ń ṣe náà àtìbàjẹ́ àtàbúrú kọ́nà sá ti máa là wá ń bẹ̀. sọ́tọ̀ wa sọ pé hàn ah, àfikún mọ́kùn gbà kankan àfikún ìwọ náà wá ti bẹ̀tẹ̀ ni tó pin. èrè wo wá la jẹ ẹlòmíì nísìn wọn lọ ṣe kọ́ṣẹ́ tán yóò firi ni ẹlòmíì wọn lọ ṣe bímọ yóò ṣe àkíkọ ní ọ̀túnla àbíjọ mẹ́rin wọ́n sì pa ẹ dákun kí la jèrè. àwọn ní kò kópa nù wọ́de àwọn kí ló wá ṣe tọ́lọ̀ wòran ẹ̀gbọ́n táwọn àbí sọ ni sallallahu alaihi wasallam àgbọ̀ ah, ìsìláàmù yẹn ń dà wá láàmú láwùjọ wa anábì ní tí fìtínà bá ṣẹlẹ̀ ni tí ń rìn lọ́nu rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ burú ju tẹni tó dúró lọ anábì lẹ́ni tó tún dúró ọ̀rọ̀ tiẹ̀ náà tún burú ju tẹni lọ ẹni tó jókòó ọ̀rọ̀ nítorí pé bí wọ́n ti ṣe jáde sí fìtínà fìtínà máa ná gàámù yẹn ni fìtínà máa ná gàámù yẹn ni torí di eléyìí báyìí a tún wá sọ yìí pé látàrí pé àwa ń ṣèwọ́de gbogbo ọlọ́pàá dáràn iléeṣẹ́ ọlọ́pàá ó lè jẹ́ iléeṣẹ́ àwọn ọ̀daràn pé pé àwọn àwà burúkú burúkú burúkú tí wọ́n ní kó wọ́n mú yàn sí gbogbo náà lọ́wọ́ àlọ́dọ̀ tiwọn náà ṣùgbọ́n àwọn ẹni rè kan náà sì wà ń bẹ̀. àtúntò pọ́lọ̀ ni wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ìkórìíra àti bínú àwọn kan ẹ má jẹ́ òmu yín má ṣe dọ́gba wọ́n ní ẹ ṣe dọ́gba torí pé ìdọ́gba ìṣedọ́gba ló súnmọ́ bẹ̀rù ọlọ́run ẹlòmíín bẹnu wa lónìí tí ikú yẹn ò fi pa ẹlòmíì sì ń bẹ tọ́ ẹ pé ọwọ́ ọlọ́pàá náà lọ́gbà ṣèṣà wa lè pé gbogbo wọn náà lọ dáràn ọ̀dọ̀ ọlọ́pàá lọ́sẹ̀yìn ṣé owó ọlọ́pàá ni wọ́n fi ra mọ́tò ọlọ́pàá à ń sọ pé nàìjíríà ní ìsìn àti bọ́ọ̀nù gbèrè ọlọ́ọ̀ni ọ̀yọ́ wa ń bẹ̀ àtúnwá fi ń kún gbèsè gbogbo mọ́tò ọlọ́pàá dáràn ṣé ẹ máa ń wo social media lọ́jọ́ tẹ́ǹsì wọ́de lálákọ̀ọ́kọ́ yẹn ní ọjọ́ sátọ̀dẹ̀ẹ́ subhanallah ní àlè àwọn iléeṣẹ́ ọlọ́pàá tán bàjẹ́ nàìjíríà ọkọjà kíkà wọ́n bàjẹ́ tí wọ́n tún sọ fúnra pé òtẹlẹsẹ lẹ́yìn rẹ̀ ọ̀nà ẹ̀jẹ̀ ẹ̀dáná sí ẹ̀sùn náà ẹ̀fọ́. àbà àbà àbà ṣé ọ̀làjú náà ń pè lẹ́yìn àbá gbọ̀ àgọ̀ burúkú náà ń pè ìlú kó ìlú kó náà ń pè lẹ́yìn because onílàákà ìkan ò sí tí ó mú tí wọ́n fowó ṣe tí wọ́n fọ́ ọmọlẹ̀ tí ó tún máa dunnú ọlọ́pàá sí ọ kí wọ́n á ní ní tí wọ́n rà fọlọ́pàá wípé kílù ó fi tòrò tó fi wá jẹ́ pé nìwọ́ bàjẹ́ gbogbo eléyìí ń túmọ̀ sí pé àwọn èèyàn wa a máa ronú gbọ̀nà tó dáa à ń fẹ̀mí wá ṣeré ẹ rí i pé nígbà tí ìwọ́de yẹn ṣẹlẹ̀ tí wọ́n ṣekú pa àwọn ẹni tí wọ́n ṣekú pa wọ́n ní kí wọ́n fáwọn wá one million àwọn kan wá pariwo wá láti ọ̀sìpìtù wọn wá ní tẹ́yìn olóṣèlú sí ọ̀dá o nítorí pé àwọn aláàárẹ̀ míì wà tí wọ́n fara kásá ìpalára níbi ìwọ́de yẹn táwọn wà ní teaching hospital àwọn tó wà gbówó ẹnìkan lẹ́ ń lọ wò. subhanallah ok wọ́n fara gbọ́ta kó lè gbowó ni àbẹ́rẹ́ ọmọ pé wọ́n máa sọ pé tiẹ̀ nìkan ni ọ̀dà ó ti wá di tiẹ̀ nìkan wọ́n á fi gbé ta kí ló mú ọ lọ kópa nù wọ́ọ̀dì òfò kí ló mú ọ lọ kópa nù wọ́ọ̀dì ìranù kí ló fẹ́ fi mú jáde ń bẹ̀ ní ìsìtẹ́ yẹn bá pàdánù ẹ̀mí rẹ̀ tọ́pa one million ta ni ọba náà sẹ̀mọ̀kẹ́ tó kù láyé ní ọba náà òun ti lọ. ok àtúwọ́n sọ yìí pé a fẹ́ wò ń jọ nì nítorí pé a ní oògùn ayẹta a fi hàn àwọn ọlọ́pàá yìí pé oògùn bẹ́ẹ̀ àfà wọn alẹ́ nìkan bá ń sẹ́ yín bá yín kàn kó búlẹ́ẹ̀tì jọba yìí kàn kó búlẹ́ẹ̀tì jọba pé ẹ̀rí bàbá yín ṣe máa báyìí àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ogun bẹ̀ ẹ̀ adílétí la wa àwa alẹ́ kọjá báyìí àbẹ́ <laughs> la hawla wala quwwata illa billah wọ́n mọ̀ wá fi kúfúrù wọ́n mọ̀ fi ṣe fáàrí ìtakòtò lọ́hùn wọ́n máa fi ṣe fùkẹ́ tí ó yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ akramakumullah ẹ̀yin náà wá tv ìsánákẹ́ kí èso oògùn o àwa nínú bí wa nítorí pé ọlọ́pàá wọn máa pààyàn lọ́fíìsì wọn ẹni tí ó jalè wọn lè ti rán olè má gbogbo ẹni tó bá ti mú ẹ̀rọ léwọ́ lọ́tọ́ bá ti wọ́n olè náà ni gbogbo ẹni tó bá nu mọ́tò ńlá pẹ̀lú wọ ibo ló ti rówó ra mọ́tò jáde jọ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àmọ́ pé gbogbo wa abúlé lẹ́yìn ó kèké lọ́wọ́ akọba yín tó fi wá jẹ́ pé afàbọ̀ sílé ọba ṣé sáàsì ni bàbá ọba ni <laughs> subhanallah kálukú wa dàgbà bẹ̀ pé ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ah sẹ́wọ̀n pé bàbá ọmọ ọgbẹ́ kí ló dé kí ló dé ẹ̀yin ọmọ mi ẹ àwọn òpédọ̀bálẹ̀ làwọn gbàǹjọ̀ àfa wọn bá mọ́kọ páàpù pa kí ló ń ṣẹlẹ̀ báyẹn sọ eléyìí ó fi hàn pé irọ́ ni dọ̀bálẹ̀ ẹ mọ̀ kọ́ àti máa sọ ti pẹ́ irọ́ burúkú ni dọ̀bálẹ̀ ẹni tẹ́ ń dọ̀bálẹ̀ fún sọ́yẹ kí a tún lọ́ mọ́ fọ́ọ̀lì rẹ̀ ẹni tẹ́ ń dọ̀bálẹ̀ fún kọjá pé tí ọba tún rẹ̀ gbàálẹ̀ àbá wọn kó àwọn onífọwọ́ bà láti àbàbà wọn. ọ̀dà ní ìsìn kálukú tí wàá ṣe ń tó ṣe àwa gbogbo àwa dọ̀bálẹ̀ pé ọ̀dà bàbá kábíyèsí o ẹ má fi inú ẹgbọ́rọ̀ ẹgbọ́ sẹ́yìn ò ṣe parẹ́ láéláé mọ́ kò ìdọ̀bálẹ̀ ọ̀rá kẹ̀kẹ́ irọ́ burúkú ẹdúró tẹ̀sí islam yín sẹ́ni tẹ́ ń dọ̀bálẹ̀ fún náà ló tún ayẹ kẹ́ lọ́ máa fòkò kẹ́ lọ́ fi máa dára sílé rẹ̀ sẹ́ni tẹ́ ń dọ̀bálẹ̀ fún ìlọ́jẹ́ pé tí wọn bá gba bàbá ń bàbá lẹ̀ ní táwọn wí kọ́lá bá máa wí kò ní da fún dọ̀bálẹ̀ irọ́ burúkú ni wàláhì irọ́ burúkú ni sọ ẹ́ rí pé tẹ́lẹ̀ mi máa ń ṣàpèjúwe bá ti máa sọ̀rọ̀ lọ bàbá wa dá sọ̀rọ̀ ni ẹjọ́ dájú ẹ má dá sọ̀rọ̀ yẹn ẹ lajú á ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀kọ̀ là ń sọ ni èmi lọ́n bá wá ọ̀dà ẹ má bínú sá lọ́ba dọ̀bálẹ̀ wọ́n tún bọ̀rọ̀ lọ dájú alẹ́ gọ̀ èmi gọ̀ lẹ́nu ìyá ẹ gọ̀ ọ̀dà ẹ má bínú sá sẹ́ẹ̀ ma pé ní Yorùbá lẹ́bù àwọn kan lè pé ọmọ yẹn ká kàn lábùkù àwọn kan lè pé àkọ́ àlè kàn lábùkù bí sẹ́yìn wí náà ní tún dọ̀bálẹ̀ <laughs> so ìdọ̀bálẹ̀ irọ́ burúkú irọ́ burúkú irọ́ burúkú ni ah ta ni wọ́n dọ̀bálẹ̀ fún lÓgbómọ̀ṣọ́ làǹdì yìí tó ju sọ́n lọ. ṣebí túmọ̀ rẹ̀ ni pé tẹ́bí ti pọ́n bàbá ilé bá wọn ẹ̀ ní sọ̀rọ̀ òdì sí i. lábòsibọ́sí kẹ́nìkan nà ká sí i kámẹ́sẹ̀sẹ̀ pé nìkan wàá yanu sí i. ẹ wá wo gbogbo ń tó ṣẹlẹ̀ yìí kò yẹ kí bàbá nǹkan bínú atẹ́nìkan bá wá sáàfin rẹ̀ tí ó dọ̀bálẹ̀ kò yẹ kó bínú ṣètò jà ní pé ìwà rẹ̀ ni mo fẹ́ wò àmọ́ gbogbo sọ̀bálẹ̀ rọ̀ ìfẹ́. kátó wá pa àwọn bàbá kéékèèké tẹ́yìn náà wá ń yarí fún dọ̀bálẹ̀ mo rò pé ẹ ti ríran báyìí lónìí tó ń pè fọ́mọ rẹ pé kó dọ̀bálẹ̀ ẹ bàbá tọ́jú lórí ẹni tó ń dọ̀bálẹ̀ fún ní ìsìlẹ̀ tó ń kàn lábùkù tí ọmọ tiẹ̀ tí wọ́n ń dọ̀bálẹ̀ fún ọ kò ní kàn lábùkù ńjọ́ kan yọ kàn lábùkù torí pé wọ ọ̀jàmọ̀ kankan lẹ́gbẹ̀rún àwọn sọ̀n eléyìí túmọ̀ sí pé ẹjẹ́ á sí ẹ̀sìn Islam islam ń sọ fún yín ẹlẹ́kùnta ni wọ́n bí yàrá yàrá rẹ̀ dàbẹ́ tí ó ṣe bẹ́ẹ̀ sá nàbí wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí èsì pọ̀ ọ̀fẹ́ kó rírì ọ́ dàrú ọ̀fẹ́ ká yé rẹ̀ àtàlùkìyàmà rẹ̀ kó dòfo torí àpọ́nlé òdodo ń bẹ́ẹ̀nbẹ́ nínú islam àpọ́nlé òdodo ń bẹ́ẹ̀nbẹ́ kéésà àpọ́nlé rọ́ ṣé nítorí pé mi pẹ̀lú rẹ̀ pàdé àwa bara lọ lọ́wọ́ a máa sọ fún mi pé sóò bá sọ̀rọ̀ àmà sọ lóko dáwò ẹ pàpọ́nlé òdodo ń bẹ́ẹ̀ nínú islam àwọn tí ń dọ̀bálẹ̀ láàrin tí wọ́n ń dánwò yìí torí adúpẹ́ fọlọ̀ ẹ wá wo nǹkan bẹ ilé ọba tójú ẹ wà lóbùkún wọ́n ní kí wọ́n fún bàbá ní hundred million allahu akbar ẹ̀yin tẹ́ wá lọ ṣèwọ́de kílẹ̀ yìí gbà wò <laughs> allahu akbar abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o kọ́dọ̀ kọjá pé kọjá pé bàbá náà ló ní ẹ ẹ ṣèwèrè gbà bíi torí di eléyìí ẹ ti àmọ̀ ṣe làákà ìjàmà tẹ́ bá gbìyàn sípò àpọ́nlé ẹ pọ́nlé ẹ má fi àbùkù fi kẹ ẹni tó yẹ kẹ́ ẹ pọ́nlé káti ẹ pé bàbá yín ọ̀tẹ̀ yín ọ̀tẹ̀ bàbá yín ọ̀tẹ̀ àwọn bàbá ńlá yín ṣé irú àbùkù lọ́wọ́ yẹ kẹ́ lọ fi kàn kò bá mu wàláhì kò bá mu lódodo owó ń pọ̀ ju tí wọ́n bàjẹ́ lọ ṣùgbọ́n àwọn náà fẹ́ fi ra iyì padà fún bàbá mi mo rò pé yẹ yín wọ́n fẹ́ fi ra yìí padà fún bàbá ni torí ẹ ẹ jẹ́ ká máa ṣe làákàyè tó bá kó lórí ti ìlú tiwa la ṣe báwọn fún ẹni tí wàá so lórí ìlú wa kọ́ kí ni wọ́n ṣe fún kọ̀ pọ́n wa lé nà kọ̀ pọ́n wa lé rárárárá ẹlòmíà jókòó wọn hó sẹ́nu àti bàbá wọn bá sá ni kí lọ́ọ́ bá ṣe fún kí lọ́ọ́ bá ṣe fún torí délé ẹjá fìbẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ wa ẹjá máa ṣe ń tọ́ da lásìkò tọ́tọ́ ẹjẹ́ a máa ṣe ń tọ́ yẹ lásìkò tọ́ yẹ nítorí kọ́ lọ́n lè sànú àwa náà àwa náà ń lọ nínú gbèsè ayé kílẹ̀ mọ̀tí ọ̀sẹ̀lẹ̀ sẹ́yìn náà lọ́la ọlọ́run ẹlẹ́dàá kọ́ má jẹ́ ká ara burú ń lu wa gbogbo kọ̀dá ó burú ó kéré ni ó tóbi ọlọ́run bá kó jìnnà sílùú tiwa gbogbo dáadáa dáadáa oore ńláńlá oore alálùbáríkà ọlọ́run kọ́ bá kó sínú lu wa àwọn tí máa fẹ́ kó bàjẹ́ tí wọ́n máa fẹ́ kó dàrú tí wọ́n máa fẹ́ kó gbiná ọlọ́run bá kó wọn jìnnà síbi. báwa kó wọn jìnnà síbì àwọn ẹni eré àwọn ẹni dáadáa tí máa mú orí wọ̀lù ní kọ́lọ́ wọn bá mú wá sínú olùtiwa wa gbogbo ẹni tó fara kásá aburú yìí báyìí tí ń bẹ ní dùbúlẹ̀ àárẹ̀ ọlọ́run kó fún wọn lálàáfíà ọlọ́run kó fún wọn lálàáfíà má wọn padà sídìí ma má wọn padà sídìí tí ọ̀dà ma ẹni tó kú nínú wọn tó mùsùlùmí pa à ń ṣe wọ́ọ̀dì à ń ṣe jàgídíjàgàn kí sára islam tiwa mùsùlùmí gidi ò sì lè bá wọn kópa gbọ́dọ̀ bá wọn kópa ń bẹ̀ karantí pé arántí islam tún wá fi kọ́ wa náà ni pé ká máa ṣe àsọ̀látù fọ́gá wa ọ̀gá wa tó fi gbogbo dáadáa ìmọ̀ wa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam rikpọlọn ẹlẹ́dàá wa àtàwọn màlàíkà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀látù fọ́gá wa yìí báyìí kọ́lọ́n tó wá lẹ́yìn tẹ́ gbàgbọ́ náà yìí náà máa ṣe. sallallahu alayhi wa sallam muhammadin wa alayhi muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء دين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله